أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار kí gbogbo wa tí wọ́n ń gbọ́ nílé àti gbogbo tí a bá ti ń gbọ́ sí orí ètò wa al the stranger èyí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Monday nírọ̀lẹ́ báyìí akíra wa kú àṣepọ̀ ọdún àbí Allah subhanahu wa ta'ala kó máa sáà gbà á lẹ́sìn fún wa taqabbalallahu minna wa minkum salihal a'mal ètò wa tòní síwájú kí n tó wọnú ètò wa kí gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ètò wa tòní àrọ̀tọ̀ ni yóò tún gbé wa nítorí pé àfáà tuntun ọ̀kan nínú àwọn àsáfíìsà wa nílùú Ìlọrin bíi lórí ojú ọ̀nà súnà nàbì sallallahu alaihi wasallam àwọn la gbé wa lónìí àbí àwọn láti jọ wà ní ìjòkó lónìí láti wá bá wa yànnà náà ọ̀rọ̀ tuntun tó yàtọ̀ sí ìta àti ń bá bọ̀ tẹ́lẹ̀ Sheikh wa Najimuddin Lanre Mahmud ẹ bá wa sálámà sára lé síwájú kí a tó sọ tí afẹ́fẹ́ bá wa sọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa àwọn àwọn Najimuddin Lanre Mahmud òun ti gbọ́ láti Kánò ọlùdẹ́ta ó wà ń ta àti gbogbo covid-19 mọ́ra wọn òun náà ló jẹ́ ká rí wọn ní tòsí báyìí n tí mo bá wa yànnàná nítorí ọjọ́ tó ti lọ òun náà ni ọ̀rọ̀ kan tí máa ń já ràyìnràyìn káàkiri tó jẹ́ pé oníkálukú wa máa pè é lórúkọ oríṣiríṣi àmọ́ ó nípìlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa òun náà ni mo bá wa yànnàná ẹ̀ kí ni nǹkan òun òun náà ni àwọn wo ni wọ́n ń pè ní alkhawarij khawarij àwọn wo ni wọ́n ń pè ní al àwọn ẹlòmíràn sọ pé àwọn alákatakítí àwọn ẹlòmíà sọ pé àwọn agbésùnmọ̀mí àwọn ẹlòmíà sọ pé àwọn boko haram àwọn ẹlòmíà sọ pé àwọn ọmọ ẹ̀sìn òkọkú eríṣiríṣi ó kọ náà máa ń pè wọ́n so àwọn wo ni wọ́n ń pè ní khawarij sheikh wa ẹ bá wa ṣàlàyé manhumul khawarij àwọn wo ni. الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه أجمعين gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè pé àwọn òní wọ́n ń pè ní àwọn khawarij tọ́wọ́ àwọn kàwárìjì ìjọ kan ni wọ́n tọ́ pé ìṣọ̀kan títí bẹ́ láàrin àwọn mùsùlùmí nígbà tí ànábì kú tán àwọn ni wọ́n dàrú àwọn ni wọ́n fá àlùmọ̀ ànábì káàkiri bó ṣe wù wọ́n kódà àwọn tá à ń sọ wọ̀nyí a fẹ́ máa rí jama kan láyé àbí ìjọ kan láyé tá ànábì sallallahu alaihi wasallam ń pè wá sí àkíyèsí wọn tó àwọn náà lọ ní ọ̀nà tó pọ̀ tí kì ṣe tó lé ní ogún nínú hadith anabi sallallahu alayhi wa sallam sanabi ti kìwá nílọ nípa àwọn tí ẹ béèrè nípa wọn yìí yàbá sì wọ láwùjọ wa lónìí náà a rí i pé àwọn tá à ń sọ yìí ẹnu máa ń kó wọn lọ́pọ̀lọpọ̀ gbà tí kálukú máa sọ̀rọ̀ nípa wọn oríṣiríṣi okọ ẹni bẹ́ẹ̀ náà ti dakọ̀ bí mẹ́rin nísìn bẹ́ẹ̀ náà làwọn mí ló tún máa pè wọ́n lórúkọ oríṣiríṣi oríṣiríṣi kí ló torí pé anabi sallallahu alayhi náà ti pè wá sí àkéèsí nípa àwọn wọ̀nyí ni kíṣì lọ́ fà á ọ̀rọ̀ wọn fi rí bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ wọn ó dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àti gbígbàtànjẹ táwọn èèyàn nípa wọn torí pé tẹ́ bá ń wò wọn ẹrù pé áà pẹ̀lú símbọ̀ tẹ́yọ máa fi wọn irun ní ẹgbẹ́ káwọn eléyìí kọjá èèyàn déédéé nítorí wọn dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ni ọ̀rọ̀ wọn tún wá nì á rí pé àwọn síráàpù bọ́rọ̀ bá yíra wa ìkàlùkù ṣùgbọ́n táwọn ilé ìfi yàtọ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ṣe ti ń bẹ nínú ìròyìn wọn kí ẹ̀mọ̀ rẹ̀ ti kú lókù ni hmm. lẹ́sìn ẹni báyẹ lẹ́sìn ẹni tí wọ́n àjọ jẹ́ mùsùlùmí tó yẹ pé bóyá òjídà yìí ti wo ẹ̀sìn báyìí ló ti rí ẹ̀rí nì òun lè ní kò rí bẹ́ẹ̀ ẹ máa sọ àlàyé fún ni bọ̀t lọ́dọ̀ táwọn eléyìí ètò àwọn jẹ̀bi ikú torí ẹ̀ táwọn sọ pé khawarij àti nínú èdè lárúbáwá gbogbo ẹni tó bá máa kọ láti ẹgbẹ́ ọ̀tún Eh, jamu ni wọ́n pè nǹkan yìí mufradu rẹ̀ tí ń jẹ́ singular rẹ̀ ní kharijiyun yẹni pé èèyàn kan ṣoṣo gbólóhùn yìí wọ́n ṣàfihàn rẹ̀ síbi gbólóhùn khuruji mu àwọn kàwárí tá à ń sọ yìí àwọn náà làwọn tí wọ́n bá máa ń jáde léyìí ẹni tó bá jẹ́ aṣíwájú tí ń ṣe darí ìlú wọn tí ń ṣètò ìjọba wọn nínú ìlú tán láwọn ní gbàǹtọ́ bá ti àwọn yìí ni wọ́n pè ní khawarij àwọn míì ní àwọn tá à ń gbè bẹ́ẹ̀ òun ni àwọn tí wọ́n jáde lé Ali radiyallahu ta'ala anhu lérí pé àmì gbà ọ̀sẹ̀ yìí tó ṣe yìí ó ti jẹ̀bi ìmọ̀ jẹ́ olórí wa ò ní jẹ mọ́ ó sì ti jẹ̀bi ká bọ̀ ọjà ká bọ̀ fa wàhálà tó hmm. wọ́n láwọn yìí àwọn ni wọ́n jáde lé Imam Ali radiyallahu ta'ala anhu lérí nítorí pé n tí Ali tó sọ radiyallahu ta'ala anhu pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ jọ ṣẹlẹ̀ láàrin wọn wọ́n rí kó tako làákàyè ti ta wọn ìtorí ẹ̀ wọ́n gba ìpè tí Ali radiyallahu ta'ala anhu sọ yìí àwọn onítẹ̀lé ọláwọ̀ gbá ní aṣíwájú ẹ̀sìn mọ́ inú àwọn onímọ̀ míì táwọn tó ń sọ tó jẹ́ ìparí nínú èsì fún àwọn khawariji òun ni afa ibn hazm ó ní àwọn tá à ń pè ní khawarij òun náà ni gbogbo ẹni tí ọba ti fara mọ́ ìjáde ní olórí lórí hmm. ìtumọ̀ ẹgbẹ́ yẹn lè mọ́ jọyìn ẹgbẹ́ yóò sì jẹ́ khariji òun náà lè máa bọ́ta níṣẹ́ kó máa sọ̀rọ̀ pé àwọn olórí wa o wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí tí ọ̀rọ̀ padà débẹ̀ ó lè jẹ́ níta gbangba náà wà sí hmm. ó lè jẹ́ nínú ilé orí afẹ́fẹ́ báyìí ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ ní gbogbo ọ̀nà kó ló lè jẹ́ àtẹ́lù ìta ìjòkó iná ilẹ̀ ti máa sọ ọ̀rọ̀ àwọn tí wọ́n bá ń darí ìlú wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí pé gbogbo tí wọn ò ṣe òní iná ilẹ̀ wọn jẹ́ tẹ́yìn ọmọ tẹ́sí eré tébù tẹ́sí máa sọ̀rọ̀ hmm. láti fi máa pọ́ìsì máìndì àwọn èèyàn ó láwọn eléyìí ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ inú rẹ̀ onú táàfì mọ̀ pé àwọn àwárí yìí ni pé gbogbo ẹni tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn náà mọ̀ yìí pé ká sí èèwọ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn alùsùn náà jẹ̀mọ́ àtẹ̀yàn bá ṣe àwọn kàbáyìrì zùnú tí kì í ṣe ẹbọ tó bí àjáde kó mẹ́rin Islam àwọn kì í kàfàrà lọ́dọ̀ táwọn kàwárìjì yìí kọ́ tó tó sí. wọn kì í kàfàrà rẹ̀ dákun. ìyá Islam. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kàwárìjì tẹ́yẹ̀ bá ṣe lọ́dọ̀ alùsùnà ọ̀jẹ̀mà àwọn gbà ìpè tí ṣèyídà bá pélé lórí nínú tá a ti lò ṣẹ̀ríà á sì dájọ́ fún un ṣùgbọ́n tó ayé tó bá túbá tó bá wọ ọlọ́run bá aláṣùwà dálá yóò forí jìn tó bá sì wà fìyà jẹ́ láti kíá náà kó tó wọ àdìyà àwọn lọ́dọ̀ àwọn kàwárí dúró ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí yóò máa bẹ̀gbẹ̀ nínú náà nù bẹ́ẹ̀ náà ni wọ́n tún máa ń sọ pé bí olórí ò bá ṣe dáadáa ó dẹ̀dẹ̀ ni kí á sọ̀rọ̀ rẹ̀ ká jáde lé lórí bẹ́ẹ̀ ni pé ìjẹ́ olórí kìí ṣe dandan ni kó wá lọ́dọ̀ àwọn kòrèṣì gbogbo ẹni tó bá ti wá takò wọ́n nínú orú àwọn kan wọ̀nyí wọ́n dìde ogun tì gbogbo ẹni tó wá pé ẹ má pààyàn o ẹ má bọ́ talé olórí lérí hmm. security agents ẹ̀ máa wò pé kí lórí kí ló dé tí wọ́n mú àwọn health workers àwọn ọlọ́yìn àwọn doctors wọ́n wò pé ah, ẹ̀yìn sì lè máa tọ́jú àwọn tí wọ́n bá fara mọ́ ní tí níta ṣe so eléyìí ni tí a ń pè ní àwọn khawarij ní ṣókí. Ah, jazakumullahu khairan ah, tí n bá gbọ́ yín yé tí gbogbo àwa tí à ń gbọ́ wa nílé tá a bá gbọ́ àwọn ṣẹ́kọ̀ wa yé dáadáa òun náà ni pé àwọn tí wọ́n ń pè ní àwọn khawarij àwọn náà ni àwọn tí wọ́n á máa tako olórí níta gbangba tó jẹ́ pé ìtako olórí tí wọ́n ń tako olórí ewu pọ̀ ń bẹ púpọ̀ aburú ńláńlá òun náà nísìnyí máa dálẹ̀ so àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n ń pè ní àwọn khawarij so tábà wo ìtumọ̀ tí wọ́n sọ fún wa yìí ẹ rí i pé gbogbo àwọn orúkọ tá a sọ lẹ́ẹ̀kan èmi ní boko haram ní èmi ní agbésùnmọ̀mí ní èmi tá a bá wádìí pé kí ni tí wọ́n ń ṣe tán fi ń fa tó fa gun tí wọ́n ń ṣe yìí àfẹ́jọba yìí àfẹ́jọba yìí àfẹ́kókó ń bẹ òun náà ni ó fà tí wọ́n fi ń ja wọlé yìí. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí a fẹ́ bá wa dáhùn òun náà ni pé kí tiẹ̀ ní àwọn orúkọ ǹjẹ́ àwọn kàwárì tá à ń sọ yìí nísìn ǹjẹ́ wọ́n ní orúkọ oríṣiríṣi àbúrúkọ kan náà ni wọ́n jẹ́ then irú àwọn ìran wo ìran oríṣiríṣi wo ní ń bẹ nínú àwọn ìran kàwárì. tó akramakumul karim àwọn kàwárì tí a ń sọ̀rọ̀ wọ̀nyí wọ́n ní oríṣiríṣi ọkọ̀ tí ó pọ̀ in fact nínú tíra àwọn onímọ̀ àárín oríṣiríṣi ọkọ̀ tí wọ́n ti pè wọ́n tí oṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam náà pè wọ́n inú ẹ̀ haruriya kí ló fà tí wọ́n fi ń pè wọ́n ní ṣàwórí àyè nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya nígbà tí wọ́n ja ogun Ma'araka sí fẹ́ ìtàn tí Ali ń padà bọ̀ wá sí Kúfà lórí pé wọ́n ti ṣe tàkíìmù pé a fi ọ̀rọ̀ náà bá dájọ́ láàrin àwa méjèèjì Muawiya àti Ali ìdájọ́ tí wọ́n padà dájọ́ òun ni láàrin àwọn àbú asàlì àṣàárì tí wọ́n rẹpìsẹ́ntì àwọn méjèèjì pẹ̀lú àwọn eh, other side abúmọ́sà àṣàárì eh, kò sẹ́wọn lọ́rùn àìmọ́ wa sẹ́wọn lọ́rùn náà pé àwọn ò báàlì padà sí kúfà bí ti ṣèjọba rẹ̀ mọ́ tí wọ́n lọ sí inú igbó kan lórí òkè tí wọ́n pè ní àwòrán tẹ̀wá ti wo àwọn tí wọ́n ń ṣe kínní yìí náà ẹ̀rí tẹ̀ ní wọn gbòòrò hmm. ẹ̀ wọn láàrin àwọn èèyàn torí pé wọ́n ti bìlíù pé gbogbo àtàjọ ń gbèlú ìpátá àìsí ara wọn so wọ́n gbọ́dọ̀ dágbé lọ́tọ̀ ni so òkè tí wọ́n ń gbé nígbà náà ni wọ́n pè ní àwòrán nítorí pé wọ́n láwọn ò ní bá ọmọ ogun áàlì ṣe mọ́ àwọn fẹ́ ja ogun ẹ̀sìn ọmọ ogun ẹ̀sìn làwọn bẹ́ẹ̀ nínú àwọn ọkọ̀ tí wọ́n ń pè wọ́n náà ní àṣùrà torí pé kíni àwọn gbà pé pẹ̀lú gbólóhùn tí wọ́n máa ń sọ ni wọ́n ní sharabna anfusana fi ta'ati Allah pé ìtura ẹni pé níta àwọn ti fẹ̀mí àwọn àwọn ti fẹ̀mí àwọn jì fún ojú ọ̀nà ọlọ́run ọba lórí tẹ̀lé tọ́lọ́ àdìjẹ́ndẹ̀sì ní ẹ̀sán àwọn tẹ̀bá wà táwọn bá ti lè kú wẹ́dà ó di <laughs> suicide bombing suicide bombing òun pààyàn ni àbò náà kú tẹ̀lé àwọn tó ń lọ pa àlìjánà lòun lọ <laughs> tàbí rí ẹ̀rí rẹpẹtẹ tó tako kíní nínú sunnah nabi sallallahu alaihi àti àdìsá nabi inú ẹ̀ náà ni al torí pé wọ́n tako ìdájọ́ tí àwọn sọ̀hábà méjèèjì àtàwọn àgbà sọ̀hábà tí wọ́n dá láàrin ara wọn láti fi yanjú áwọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì dẹ́n ló tí wọ́n ń jẹ́ òun náà àwọn tí wọ́n ti ya kó lónú ọ̀nà tàlẹ́bì sallallahu alaihi wasallam ló wá fún wa lóko ilé ìjọ kí ló fà ní alẹ́bì ní àwọn sọ yìí wọ́n máa yọ jáde kó nínú ẹ̀sìn díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí tí máa yọ jáde kó nínú orúkọ yìí wọn àwọn táwọn sọ yìí méjì ni wọn gẹ́gẹ́ àwọn kan bẹ tí wọ́n pè ní àwọn àzárikọ̀ àwọn àzárikọ̀ yìí nígbà wọn lọ́hùn àwọn làwọn tó yẹ pé àwọn bọ́ta pẹ̀lú nǹkan olóró pẹ̀lú dà tí wọ́n bá àwọn olórí fa wàhálà dáadáa tí wọ́n sì máa pa àwọn tí wọ́n bá sọ̀pọ̀tì àwọn olórí àwọn eléyìí gbogbo èèyàn máa tètè mọ̀ wọn ìtòlẹ́ ti mọ̀ pé àwọn ilé òun kọ́ àwọn lè ní yúnífọ́ọ̀mù wọn àmọ́ àwọn ilé kejì tí wọ́n ní ewu àwọn bàbá yín gbèlú òun ni àwọn tó ń pè ní àlùkàdíyà àwọn àlùkàdíyà yìí ẹ̀ kí wọ́n gbébọn kóra wọn ò ní gbé àdá àmọ́ wọn ò gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ làwọn máa fi ń jáde lólórí lórí wọ́n lè bọ́ tàbí wà fi wọn tọ́pìkì wọn ni pé olóyìn òsè tó da àwọn kòtòkòtò owó ètí di ọ̀nà kò sí kò sómi kò sí iná kò sí títí gbogbo nǹkan wọ̀nyí àlébù ìjọba ilẹ̀ tí wọ́n máa sọ ó lè jẹ́ lásẹ̀mblì tí ọ̀gá àwọn tẹ̀rẹ̀ sọ kọ́ lè jẹ́ olórí mímbà níbi kútùbà ìyẹn ni ó ti máa sọ àwọn yẹ́rì pé wọn gbé mọ́ àlè pé ní agbésùnmọ̀mí àmọ́ wọ́n gbésùnmọ̀mí ọ̀rọ̀ hmm nítorí pé wọ́n fi ọ̀rọ̀ dìgbé àwọn èèyàn dìde láti fi wá tako olórí pé àfẹ́ má tó àwọn eléyìí ni wọ́n léwu jù torí pé gbogbo tí wọ́n máa sọ àwọn èèyàn lè máa wà kárí ìdèwé pẹ̀lú ọ̀rọ̀ wọn wọ́n padà wá di pé wọ́n tẹ̀lé nǹkan tí wọ́n sọ eléyìí ni ìpín méjì tí àwọn àfáà pín àwọn kàwárì jì sí. àwọn kàwárì tí ẹ fún wa yìí alhamdulillah àwọn kan bẹnu wọn tó jẹ́ pé àwọn lẹ́pẹ̀ ní àwọn al so àwọn yìí àwọn náà làwọn tí wọ́n jáde wọ́n gbébọn wọ́n hamara wọ́n fi bọ́ǹbù sára pé gbogbo táwọn bá ti bọ́ sí àlìjẹ́nà làwọn ń lọ sòsé so a ti mọ àwọn eléyìí àbáwọn ìran kejì òun náà lẹ́pẹ̀ ní àwọn al-qa'diyya àwọn òjòkó lé ni wọ́n ma wá sí kí ni wọ́n ma wá ta àwọn wọ́n ma ta àwọn ẹ̀hẹ́n wọ́n ta àwọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la yín ní bàjẹ́ yìí ẹ̀rí bí sẹ́ńtì yìí ẹ̀jẹ̀ títà bí gbogbo àná ò rí ẹ àpèjúwe tó ṣẹlẹ̀ ní Egypt ẹ wo àpèjúwe tó ṣẹlẹ̀ ní Libya ẹ wo àpèjúwe tó ṣẹlẹ̀ ní Somalia àwọn kan bẹ nínú àwọn tá à ń sọ pé al-Khawarij al-Qa'diyya yìí àwọn náà ni ó dàbí pé wọ́n ṣe kíni àwọn ni wọ́n bẹ díẹ̀ lórí kútúbà wọn sọ fáwọn ọ̀dọ́ àwọn gbà táwọn ọ̀dọ́ bá jáde tán àwọn bẹ nulẹ̀ bí tí wọ́n ṣe fàájì àwọn bẹ̀rẹ̀ àwọn ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ nílé kọ́lá àwọn ọmọ wọn ní lọ. ẹ̀sùn orí pé wọ́n máa sọ ìgbé wọ́n lè ní wọ́n ti gba mọ́sálásí àwọn ní falasín ó yẹ káwọn lọ gbà padà. Hmm. ẹ ẹgbẹ́ bá fẹ́ gba mọ́sálásí falasín kí ló dé tẹ̀ ń nàìjíríà mi ó yẹ gba visa kẹ́ lọ́jọ́ ìwọ̀n lọ́hùn ni. Hmm. ẹ rí i pé wọ́n kàfẹ́ dà lúlú ni kásà máa dà láfíà lúlú kan jáde irú àwọn tí àwọn wọ̀nyí ọ̀rọ̀ wọn ó lágbára gan. náà jazakumullahu khairan àwọn khawarij yìí ìgbà ṣé lẹ́nu àwọn àsìkò tí wà yìí lọ́ọ́lọ́ yìí náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbí ó nígbà kan tí wọ́n ti bẹ̀rẹ̀ jazakumullahu khairan. ìbéèrè tí ẹ béèrè yìí pé báwo ni wọ́n bẹ̀rẹ̀ kì í ṣe eré wálé ni wọ́n ti bẹ̀rẹ̀ kódà tàbá wo inú tíra ìtàn wọ́n ti bẹ̀rẹ̀ látàrí ànábì sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n bẹ̀rẹ̀ láyé ànábì àwọn ò gbébọn wọn ò gbébọn wọn ò gbé súnmọ̀mí àwọn gbé súnmọ̀mí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí bẹ̀rẹ̀ láyé anábì òun náà ni arákùnrin ìjọ tí wọ́n ń pè ní zulukwe sọ́rọ̀ ó sallallahu alaihi wasallam ní orí joko lọ́dọ̀ Abu Daud ti ó ní orúkọ rẹ̀ jẹjẹ ní Nafi' àwọn míì ní orúkọ rẹ̀ ní Hurqus bin Zuhair gbogbo ìtọ́ bá wọlé jẹ́ nínú orúkọ rẹ̀ ọ̀rákùnrin yìí nígbà tí fẹ́ pín nǹkan ogun àwọn nǹkan èrè tí wọ́n pín àwọn táàkì tí wọ́n gbà ànábì wọn á pín in tí ó jáde lẹ́nu rẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam ni pé ẹ̀ẹ́dìn ya Rasulullah ìrẹ́ ànábì kékeré yìí dáadáa o ẹ̀rọ kò tí ànábì ọba wa ṣe déédéé ta ní déédéé ní ayé yìí ṣe déédéé o pé ìrẹ́ ànábì ṣe déédéé o pé kìíní yìí dáadáa o. wọ́n sojoro o. máa wò pé ẹnìkan súnmọ́ ju ẹnìkan lọ tí ànábì ọba wa ṣe dọ́gbandọ́gba tàbí sọ̀rọ̀ tó ṣe dọ́gbandọ́gba hmm. ẹni tí wàá yìí sọ̀kalẹ̀ sí ẹ̀tọ́ ló wá dìídì tó ṣùgbọ́n pé ìwà máa jẹ́ ànábì máa dójú sẹ́mi so bó ti wá sọ kíní fún ànábì sallallahu alaihi wasallam ànábì ní waylaka kí ló rọ́ọ̀lù ọ́ wà máa yá àdì tí ìbá wa ṣe déédéé talẹ̀ ní tí ó ṣe hmm. ọ̀rọ̀ tó sọ yìí lágbára gan o ọ̀rọ̀ àgbére yẹn yẹn kíní yẹn ru Umar bùnà kàtọ́ tó wà lérí jòkó ó ru nínú ti àá ẹ̀rí pé ọ̀rọ̀ ló fi tàbà anábì anábì hmm. ló ń bá rí àyè anábì ló ń bá sọ̀rọ̀ báyìí so ó máa wà ní anábì fún mi ọ̀dà jẹ́ kí n dábẹ̀rẹ̀ fún ẹni yìí anábì sọ̀rọ̀ bá ayọ̀ sára ní ìfi ilẹ̀ tàbá lọ wo àdìsílẹ̀ inú sọ̀yí muslim inú àdìsẹ́ one thousand sixty three àti bukhari three thousand nine hundred thirty three inú ìwáyà mi ali rọ̀dí aláwọ̀ tí ala ánú lóyún anábì rẹ lọ sílẹ̀ yamen ó wá gba àwọn nǹkan ìdákọ́lẹ̀ wa anabi sallallahu alaihi wasallam àwọn ti wá mú àwọn mẹ́rin pé àwọn wọ̀nyí ló dàbí pé bùkátà ni wọ́n níbi sí kìíní báwa ló ti máa wò lápèjú ilé sì kí n gbé wálé pé olórí lè ah, omi ni wọ́n níbi ládùúgbò yìí. local government báyìí ló níbi nǹkan lásìkò yìí. nǹkan báyìí náà níbi lásìkò yìí nǹkan báyìí náà níbi lásìkò yìí sẹ́gbẹ́ wo lè ṣe gbogbo ẹlẹ́ẹ̀kan náà hmm. káwọn tí ò sí dọ́dọ̀ wọn kà á ah, dá àwọn àkínáfẹ́ ṣe wọn ò ní dáadáa tí wọ́n ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni pé wọ́n ṣe dọ́gbandọ́gba ìrú ẹ̀ lànà ìsọ̀rọ̀ náà àríwọ̀sẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ láyé rẹ̀ ó wò pé àwọn mẹ́rin wọ̀nyí ni òun fún àwọn mẹ́rin òun náà ni ibn Uyayna bun Badr àti Aqra bun Habis àti Zayd al-Khayli àti Alqama bí àlejò ti wá fẹ́ pín kinní fún àwọn mẹ́rin pé àwọn tí wọ́n ní bùkátà sí kinní yìí nísìnyí arákùnrin yìí bá dìde pé àà àwọn náà lẹ́tọ̀ọ́ sí tó ń fún wọn yìí bẹ̀rẹ̀ fẹ́ràn rẹ̀ òkè àpádùgbò tó alẹ́ ẹ̀mọ̀gbọ́n ẹ̀kẹ́ tí tẹ̀mí wọ́n lè máa sọ́lá assembly hmm. wọ́n lè máa sọ́lá kiri bá ah, àwọn náà lẹ́tọ̀ọ́ sí tó ń fún wọn yìí àlébìsọ́ ọláàlẹ́ ọ̀sánà wa gbà kí ló ń rọ́lù ọ́ à ń pín nǹkan òun sọ wa pé àlébìsọ́ tó bá nígbàgbọ́ sí mi tàbí tó fẹ́ nígbàgbọ́ sí èmi ni wà yín sọ̀kalẹ̀ sí mi láti sánmà èmi lọ́lọ́wọ́ bá ránṣẹ́ èmi lolúwa túùsì pé kí n jẹ́ ànábì rẹ̀ kí n jó jíṣẹ́ rẹ̀ ọ̀hún wa ń takò mí sọ Khalid bin Walid ní ànábì fún mi ní ọ̀dà jẹ́ kí n jẹ́ gbáṣẹ́rí àfún ànábì ní rárá mọ́tàṣẹ́rí àfún náà

àwọn yìí yẹ̀wòrúkú náà nínú dín wọ́n máa yọ jáde kó nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ìdá tí máa yọ jáde kó nínú àpòpò bẹ́ẹ̀ ni wọ́n máa jáde kó nínú ẹ̀sìn torí pé ní tí wọ́n máa ṣe ẹ̀rí pé wọ́n ń ka alukoran wọ́n ń ka àdìsí ànábì bọ̀ sí wọn gbọ́ yé wọn ò lè gbọ́ yé torí pé àgbọ́yé wọn ti ó ti kúrú gan ebi ni wọ́n ti bí wọ́n ti bẹ̀rẹ̀ láyé ànábì sallallahu alaihi wa sallam ní kò ń dáṣẹ́ rẹ̀ àfún torí pé tí àkùnrin ní ṣe àgbèrè ni àrùké kọ̀gbédà àbójú bí ọ̀rọ̀ hmm. irú ẹ̀ ló ṣẹlẹ̀ láyé Usman bọ́nà àfààní ọdí aláwọ̀ tààlà àánú àrùké ìtí wọ́n ti fún Usman pé Usman bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ìyá rẹ̀ àwọn cousin brothers ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ sípò ìwọ̀n ayọ̀ àwọn bẹ́ẹ̀ ni òun sì wò pé àwọn eléyìí ni wọ́n lè ṣe so àwọn èèyàn làwọn bẹ̀rẹ̀ sí sọ káàkiri pé tẹ́lẹ̀ rí pé kò fẹ́ràn yín ẹwà àwọn èèyàn sípò àwọn fámìlì ẹnìkan àwọn fámìlì ẹnìkan àwọn gbá àwọn àwo àwọn tó bá ṣe wàhálà àwọn tó bá ṣe wàhálà kò rántí wọn mọ́ kí ló padà kẹ́yìn lẹ́yìn ìgbà náà wọ́n padà lọ pa Usman ni ẹ̀rìkì ni mo sọ pé àwọn tó máa ń jáde pè lọ́rọ̀ yìí àwọn tí wọ́n léwu ló léwu jù so àwọn wọ̀nyí kí wọ́n fà sí Umaru sọ bẹ́ẹ̀ torí pé ó ta ko àgbọ́yé Islam torí àwọn kọ̀kẹ́ àrùsúnà wà jẹ́mà òun náà ni mùsùlùmí tí ń tẹ̀sí láwọn bá nẹ́bì ti ṣe hmm. kìí ṣe pé sẹ́ẹ̀tì tí yóò gbà fọ́ọ̀mù bẹ́ẹ̀ ti béèrè jọ ní ìjẹ̀jọ lọ́dọ̀ àwọn ṣèkì tí wọn kìí ṣe sẹ́ẹ̀tì kan tí yóò gbà fọ́ọ̀mù kó fẹ́ jọ ìsára kọ̀kẹ́ àrùsúnà wà jẹ́mà ní pé wa torí pé ànẹ́bì ní gbogbo ẹni tó bá fẹ́ tó bá rí tí aláì olórí bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó kò gbọdọ̀ bọ́ta kò

gbojú kò lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọdún wa bẹ̀rẹ̀ ànábì sọ́wọ́ bá àríwá sára ó ì tí ì fún mi létí tó wá rí bẹ́ẹ̀ ìsmáhù ẹ nítorí pé wọn ò máa fún hmm. mi fáwọn bá ṣe ń tí ọ̀dà wọn rú ẹ̀ṣẹ̀ wọn tó bá dálì kíámà èyí tẹ́yìn náà bá ṣe ẹ̀rù tìyẹn mọ́ adáràn mọ́ràn àrùkẹ́kìnní yìí ni arákùnrin náà ṣe tó tako àgbọ́yé umar gáà ní táwọn amata àkọlọ́dà náà ni pé bálàṣẹ bá tiẹ̀ wá sí ní tó dákájọ́ àgbẹ̀gbẹ́sà náà bí ń kọ́kọ́ ni. ọlọ́ba ní kọ́kọ́ ni àmọ́ ẹni ká gbé kápọ́ta kálá máa sọ̀rọ̀ adarí a sọ̀rọ̀ olórí ó kú dẹ́ ọmọ ènìyàn gbogbo tó bá ti ń jẹ́ mùsùlùmí òjọwọ́ rẹ àtúnṣàmà àtọ́ à ń táwọn aláṣẹ bá ti sọ ó ti ọlọ́run o kò ti ọlọ́run kò gbọ́ ó sì gbọ́dọ̀ tẹ̀lé bóyá ìtò ṣe déédéé tó ń fẹ́ ni àbí ìtò ni ọ lára bóyá gbàtara jọ ni àbí gbàtara ni ọ àníbi sallallahu nígbà tó ń sọ ọ̀rọ̀ yìí ó wá ní wọn pẹ̀lú àwọn aláṣẹ kan wọ́n padà wá fàtàrí mọ̀ wọn mọ̀ rí dáadáa lọ́dọ̀ wọn wọ́n wá ní kí ni táàkì ànábì ní tẹ́ ẹ̀ bá ń rí ní tí ò tẹ́yìn lọ́rùn ẹ̀yẹn máa ṣe ẹ̀tọ́ ti dín ẹ̀fí ẹ̀mà bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run ọba kó bá yín gbẹ̀ ẹ̀tọ́ yín lọ́wọ́ wọn lọ́sí kẹ́wọ̀n jáde lé wọn lórí. alhamdulilayi jazakumullahu khairan a dúpẹ́ fún yín púpọ̀ kí ọlọ́run kó bá wa san ilẹ̀ san dáadáa tó gbogbo ìdí ẹ̀yàn náà yìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ní ṣẹlẹ̀ káàkiri gbogbo àwùjọ kì í sàwùjọ tiwa yìí nìkan àwọn tó bá ti ń ṣerú nǹkan báyìí òun náà làwọn yóò mọ̀ di pé ah, àwọn àǹfààní ńláńlá lélẹ́yìí àwọn tí bá ń bọ́ta tó bá ń takò tó bá ń sọ oríṣiríṣi tí wọ́n mọ̀ sọ pé ah, àfà alágbájá kọ́dà abẹ́ pátì báyìí làwọn wà ẹ̀yìn àwọn ní ó bọ̀ sí rí mímbàrí wọ́n mọ̀ sọ̀rọ̀ nípa pé eléyìí sí ó dá eléyìí ò sí dá tó sì jẹ́ pé ń tọ́lọ̀ ran wọn kọ́hun eléyìí wọn kàn wọ́n èyí tó bá tà nábì sallallahu alaihi wasallam òun náà ni pé tá a bá rí elérí tó bá ṣe tó kù díẹ̀ káàtó kí ba ní kọ̀rọ̀ ká ba ní bàbá ànábì tó bá àìsàn láti wá tó ti lọ agba béèrè kan àbí ìbéèrè méjì síwájú ká tó tún tẹ̀síwájú tó bá dijọ́ mẹ́jọ ẹni tó bá fẹ́ 08051899241. wá kókò wá sórí zero eight zero five one eight nine nine two four one zero eight zero five one eight nine nine two four one. síwájú kí wa pé wa alaikum salam wa barakatuh abubakar láti sàwọ́ garage náà ẹlákùn ìbéèrè yìí náà ee ee ee ee náà náà. Ah, sọ wá pé ìjọba tí a ń lò lórílẹ̀‐èdè yẹn kìí ṣe ìjọba ṣẹ̀ríà tòun ti bẹ́ẹ̀ náà ṣe àbọ̀dọ̀ jáde ẹ̀dá à ń tẹ̀ka ni wọ́n gbà débẹ̀ ni o ọ̀nà gba ká tẹ̀ka ni wọ́n gbà débẹ̀ ni o. àmọ́ gbàjọba. ọ̀nà gba ṣé o gbé ẹ̀mí rẹ̀ lẹ̀ ní abókù lérí àgà yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú wọn bá pàdé bẹ̀ tí tí wà ní ká máa gbọ́ tí wọn torí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé alaykum bis-sam'i wat-ta'a wa in ta'ammara alaykum abdan kó dàgbẹ́ yẹ pé. wà alaykum salaam ọ̀sán ẹ̀kọ́jà náà mùtá ní sọ̀rọ̀ láti bọ́. wọ́n mi mọ́lá láti àkàlàbì náà. tọ́ jazakumullahu khairan ẹ ṣeun gan ẹ̀ taqabbal Allahu minna wa minkum ẹ ṣeun gan so. Uh, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh Abuja awe láti gàbàrí ara wasala naam kí ni ìbéèrè yín ọdíjá tọ́ adúgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá ẹ̀yin tẹ́ rí wa pé tó bá tún di jọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala a tún máa kọ̀ntínú pẹ̀lú Sheikh wa Najmuddin láàrin hafizahullah kí ọlọ́run bá lè kí ọlá kó kárí wọn pé ní ẹ̀mí ọmọ ìyá yín Ibrahim Dasuki àti àfáwà Sheikh Najmuddin láàrin adágbére fún yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.